sàṣà káwọn àwọn abẹ lọ́fíìsì ọlọ́run káwọn abẹ lágbo muhammadu rasulullah. طعامنا وشرابنا ذهابنا وإيابنا بام بام لو بام بام بو وجب في ذكر رسول الله صلى الله عليه وسلم تتمع الكتاب والسنة ولو فاتت الجبلات عربية ọlọ́run ni àwọn ajájọ kí oníkàrámúná bani adam ọ̀pọ̀ àwọn adámàdé àmàláwọn fil barri wal bahr ọwọ́ ní ká máa rìn lókè ká máa rìn sálẹ̀ gbogbo tí ó sì da àmàsọ́wọ́ àwọn ìjẹ́bẹ̀jẹ̀ ọlẹ́dú àmàsọ́wọ́ àwọn oúnjẹ jẹ bá a bá fẹ́ fẹ́ ìyàwó tá a fẹ́ lọ́kọ. àmọ́ bí ti se kò ṣe tiwa bíi tí wọ́n kàn kíra wọn mọ́lẹ̀ bàbá tó wá láyé ti sin òkú lọ ọ̀dọ̀ tá à pè ní ìsìnkú ọlọ́run wa àwọn oúnjẹ ṣe àwọn ewúrẹ́ wọn yìí ṣe ń yẹ àgùntàn àti kòkòrò wọn yìí ṣe ń yẹ máa ni wa ewúrẹ́ àtàkùtà òun náà lọ́kọ ya rẹ̀ òun náà lọ́mọ ya rẹ̀ òun náà lẹ́gbẹ́ ẹ̀ òun náà làbúrò ẹ̀ ọlọ́run ní kíta àwọn èèyàn yàtọ̀ gbogbo dáadáa wọ̀nyí ní gbàmbiri lábẹ́ kàrámúná bani adam hurma àti ta'zim àti takrim ọlọ́run wa kó àwọn náà àwọn ọmọ ádámà àmọ́ àlò àmọ́ ẹ̀gbọ́n yàtọ̀ sábúrò àwọn bàbá yàtọ̀ sí ọmọ a sì mọ ẹ̀tọ́ fún wa láti ṣe fún un náà ni ó yẹ kájọ ṣètò ọlọ́run náà tá a bá jọ kí ọlọ́run tá a yàn lẹ́bi àwọn àdúpẹ́ lórí àwọn tó bí wa pé owó tá a sì yí apá wọn lẹ́nu ẹ̀rín sẹ̀mínà wọn náà di ẹ̀yìn náà di ìmáàlì àdáhàmì náà rọ́bìkọ́ àbáwọn afáwọn lẹ́nu ẹ̀rín á darí kíkí sọ́dọ̀ ká tó wá sọ gbólóhùn kan ida méjì ìjókòó yìí dáa púpọ̀ ó dùn púpọ̀ mo kí afa àtùnúmọ́mì tọ́jú àwọn afa àwọn nẹ́sífàtì ń bì yìí tọ́jú bàbá fún ìyàwó òun wá tún jẹ́ àbúrò fún mọ́sílẹ̀hùdín ẹ̀kọ́ oríire tọ́jú àbúrò fún mọ́sílẹ̀hùdín ẹni dáadáa ní wọ́n kí àbá wa sọ́ọ̀lẹ̀ ẹ̀kọ́ oríire tẹ́ ẹ̀rọ ọmọ bí máa ń fa ọmọ rere bí ẹ̀ òye tó tẹ̀lé ọmọ yín wá títí àfi wá rí àfa wa olùdarí tábọ̀là tàbí tọ̀tọ̀ dákọ̀ ń fi yín náà kí àwọn náà ìgbà tí الكريم المكرم الجليل الممجد الأستاذ النهرير الفقيه الشرعي الحقيقي الصوفي الحبيب الأري الأستاذ صديق فاروق أبو رضا أوالي وانجو كنا سيقول لك أكوكو كيولوك ليجو كوي bàtà àwọn afa kọrin lẹ́ẹ̀kan kì í sọrin àpàlà ni wọ́n ń kọ kì í sọrin àpárá wọn ni tó jiná pàtọ́kọ ìyàwó àti ìyàwó fẹ́ kí mi lọrin tí wọn ní afa mẹsílẹ̀ òrìlẹ̀ bí afa sàkóò tì wí ọ̀dà àná jàmá ní orí Islam púpọ̀ láti bí ọgbọ̀n ọdún nísìnyí àti orílẹ̀ ni wọ́n ti wáṣálẹ̀ yìí tẹ̀mí tẹ̀mí taratara ìnáwó ti náwó kọ́lọ́ bá sùn ní báyìí fún un. àdúgbò lọ́dọ̀ ọ̀rọ̀ yẹ mú ọkọ rẹ wá mọ́ pàdé ó mọ ọkọ dé lọ́wọ́ dàfà ńlá nígbà tí wàá sálámà sí mi èmi náà sọ fún bàbá ìyàwó pé tí ọkọ ọmọ mi ọba wà ó ràkúnmí. ràkúnmí funfun lágbàá lọ́wọ́ ẹ̀ ràkúnmí funfun. ràkúnmí funfun. tíyà ò jẹ. tíyà ò jẹ rí. orí ọmọ wa yìí ọmọ ńlá yìí. ọlọmọ ńlá lọ́wọ́ yìí. nígbà tí ó gbé ọba múra kúnmí àti màálù àtẹ̀sìn àti gbogbo nǹkan lọ́wọ́ gbé tíra wa wọ́n á wo tíra náà wọ́n á rí pé ah tí wọ́n náà lọ́kọ́ tíra yìí tálà àfa rẹ̀ ń rìn àfa tààmù ọ̀la àfi bẹ́ẹ̀ náà àwọn tá a dúpẹ́ lé nínú kí èsì pàǹkà ṣe ìyàwó eré pa ìyàwó àwàdà kódà olú ìyàwó báyìí máa da púpọ̀ tá a ná mímọ́ ọ̀dà ń kọ́ ilé ẹ̀ka ẹ̀ àwàdà mo wá rí i pé ọkùnrin kan wọ́n ń pè ní tọ́bàkà ẹni máa rí àwọn ọkọ ìyàwó wọn wọ́n ń pe obìnrin kan ní tọ́bàkà ilé ẹ̀dìdì ẹ̀dìdì wọ́n sì ń pe ọkọ ọkùnrin kan ní ṣánù àwọn lọ́dọ́bà máa wá pa lóore wa ní wọ́n á fata ṣánù tọ́bàkà fóun wí wọn. wá a àpótí ṣe déédéé yìí. lọ́kàká níyàwó sánù lọ́kọ ẹlẹ́kọ̀ọ́ làwọn méjèèjì onímọ̀ làwọn méjèèjì eji tábì dúpẹ́ nù o kò sí wàhálà kankan bí lè lè ju àlùbáríkà tàbí ìdí ni ti so ọlá bí ìdílé méjèèjì ti rí

tọrẹlẹkọ ni ká sọ wípé gárólẹtì ká sọ bẹ́ẹ̀ tábà ọkùnrin kan hàn lélẹ yìí bàlídì ni ọdẹ lélẹ yìí tábà bẹ́ẹ̀ kan wà ní à sàbíhù lélẹ yìí òkùnú lélẹ yìí tábà tó bẹ́ẹ̀ kan wà ní lélẹ yìí gáfílù ni kọdá kan mọ jáyù lélẹ yìí ọsàpọ̀ bẹ́ẹ̀ tábà pàdé kọlọ́mọ kọláyé sanu náà ọkùnrin ńláńlá òun náà òun náà lẹ́kọ̀ọ́ tó pọ̀ akọ̀wé ni akàwé ni òun mọ ni ẹ bá mi ìyàwó náà òun náà ní à àwọn olè fẹ́ dé báyìí àwọn ọ̀fẹ́ lè yọ aláìbàkà lè yọ kéwú lè yọ kàwé lè yọ dákàmọ̀ òun náà rojọ́ bá fún un náà lè lé wọn ọ̀nà wọn sì jìnnà síra wọn sanu òye máa wẹ́kọ̀ọ́ lọ gẹ́gẹ́ bí abdulhakeem ti lọ yunifásitì náà lọ́wọ́ sábà kan náà dúró gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ náà ẹ́ rukaya bí ni ẹ́ maruka òun náà dúró ọkùnrin yẹn táǹpé sánú yẹn lòun bá ń tíráfù lọ tiẹ̀ tọ́lọ́bẹ̀ lè ilmi wal ma'rifa ẹ̀ ń wá màá lọ wọn wá rí mọ́tò tí wọ́n wọ̀ bí kéèyàn kú ní orílẹ̀ akéèké orílẹ̀ ìgbàwọ́ lọ́dọ̀ yín náà kí wọ́n mọ̀ wá sí agbègbè kò sí mọ́tò lọ́ba pàdé bàbá àgbàlagbà kan arúgbó ní boston nígbà tá a rí mọ́tò yìí àwọn fẹsẹ̀ gba lọ náà nù sanu bá sọ fún bàbá àgbàlagbà yẹn pé bàbá wo yẹn mọ́tò la yìí o bóun láti ta ìdílé ta ni ó gbéra wọn ká ní òpèrè àwọn ní ìrìn àtẹ̀yẹ àwa ń mú wá òtútù bíà irú àparáká para òní wọ́n mọ̀ yìí láì sẹ́mi arúgbó ni mo fẹ́ gbé ọ ní àbí wọ́n ọmọdé ni wọ́n wàá dì mí rù adúlù yìí náà lọ yìí sáà bá bóyá ni náà máa lọ ẹ̀jẹ̀ á máa lọ wọ́n máa tún wọ́n èrè tí wọ́n lé látòrí lé tó ìdájẹ́ náà ni wọ́n pàdé òkú kan tí wọ́n kan kú wọn gbé lọ. bàbá sanu bá tó bẹ̀rẹ̀ lọ bàbá bàbá wọn ni ẹnìkan ló kú tí wọn ń gbé lọ yìí ẹ dákun ẹni jẹ́ ń gbé lọ òkú ni àbálá yìí bàbá àbá wò sí pé sẹ́ẹ̀rì bá rẹ̀ kọlu ọmọ kékeré fóònù ìbéèrè rẹ ṣe tako làákà ìbáyìí tó ń béèrè yọjú ń pàtó orí pé wọ́n ń wò òkú lọ ọtọ́ wá ń bí wípé ọkùnrin àbáláyé ó di méjì sanu bá bọ́ ẹ̀ wọ́n tún rí gbà wọ́n dé ọ̀kan kan sùúrù lérè lórí ẹlẹ́gbàá ń bẹ̀ wọ́n ní a bá rí oko kan tí wọ́n dá òyìn kó ọ̀gẹ̀dẹ̀ ń bẹ́ẹ̀ pẹ̀nápù ń bẹ́ẹ̀ iṣu ta ẹ̀gẹ́ ta àgbàdo sí dáadáa gbogbo ẹ̀ dá gbogbo ẹ̀ sùn dùdùdùdù sanu bá tún bẹ́ẹ̀ bàbá arúgbó bàbá ó ní olóko yìí ọjẹ wù ní àbótí jẹ tán bàbá ní tọ bàbá wọn fọ lálàáfíà nígbà tó rí pé wọn àti ìkó èso bẹ̀wò ìka gbogbo kẹ́ni mẹ́fẹ̀ẹ́ wọ ìmú ọwọ́ ni wọ́n jẹ́ pọ̀ àbí wọ́n jẹ́ tẹ́tẹ́ bá jẹ́ tà nígbà kankan gbímọ̀ sanu wẹ́ẹ̀ ìbéèrè mélòó ọ̀yọ́ ẹ̀ta wọn bá tún lọ wọn ní síwájú díẹ̀ bí àṣà bí àṣà òwe fún àwọn tó ní síwájú díẹ̀ wọn dé yaba fún àwọn dé yaba lọba ní bàbá ẹkú rìn níbo lẹ ń lọ gan bàbá ló bí bàbá ló bí sáwọn lè gbé wọn ọmọ yìí níbo lọ lọ gan ọlọ́wọ́n ọmọ mi tó ń lọ olóhùn ọmọ mi tó kù ti ń bọ̀ níbi tó ń lọ ọmọ péèrè ọmọ mi tó ń lọ ọmọdé bàbá rẹ ọmọdé yẹ ẹni fẹ́ kó ti wó olóhùn ọmọ mi tó ń lọ nígbà tó wọn ọmọ ibi tó ń ti ń bọ̀ ọmọ wa ní bàbá kò lẹ́yìn lọ bàbá ní ìlú tèmi lọ wọn làwọn ò lọ kàn wọn níbo ni wọn fẹ́ kó ló sí ilé lọ yìí.

nígbà ni ẹ káàbọ̀ ojú kó ń kí ọmọ rẹ̀ tí ń jẹ́ tábàká tó náà jẹ́ lẹ́kọ̀ọ́ bàbá ẹ káàbọ̀ bàbá ẹ káàbọ̀ kí lẹ mú bàbá ní àmọ́mú nǹkan wọ̀ ọmọ nǹkan wọ̀ káàbọ̀ omi fún bàbá bàbá mu ní tán tábàká àti gbogbo àwọn àbúrò rẹ̀ tí èyí ti lọ kọ́ wọ́n bá ìdòwò tó wà bàbá kí lẹ mú bọ̀ mo ni pàdé lórí ìrìn àjò tí wọn náà ti máa ń béèrè béèrè lọ́wọ́ èèyàn. ọmọ kékeré sí abẹ̀rẹ̀ ìrìn àjò tí ọkọ bíbí ni pé ta ni ó gbéra wọn. wọn yà ẹni àgbàlagbà arúgbó máa wá pé ìwọ ọmọdé àdúgbò ọmọdé lọ́wọ́ àwọn òbí àdúgbò ìdá lọ yìí táwọn àkàbà kú ẹ̀rín bàbá mi kí lẹ́wọ́ mú fún wọn ní kọ̀ọ̀pá lónìí táwọn àkàbà kú ẹ̀rín wọ́n ní lè tán ó tún gbọ́ mi àwọn ẹni tí wọ́n ń ru ẹnìkan lọ tó ti kú ni wọ́n ń bì wọ́n pé òkú ni àbáláyé ó lè bá mi kí ẹrú fún ó lọ ní sójú rẹ̀ fọ́ọ̀lù nígbà tí ìyẹn ti kú tẹ́ ń sunkún. bá mi wọ́n ní ẹgbẹ́ máa ṣe bẹ́ẹ̀ tó má ṣe bá wọn irú kan òkàlẹ̀ yín yé ìdìbò ni. olúwa ló mi adébi oko tó kún ọ̀gẹ̀dẹ̀ ìsúpọ̀ mẹ́wàá ní tó jẹ́ kó àbọ̀jẹ̀ tán. má mi kí lẹ́rú fún àmúlẹ̀ kọ́ wá jẹ́ tán á bá orí gbogbo ń bẹ̀. ọwọ́ á ní bò lòun lọ ó lóun ọmọ ibi tó ń lọ òun ọmọ ibi tó ń bọ̀. wọ́n sì ní bó yóò dé sí oní ohun tí ẹ̀ máa fi ibi tó bá ga jù ó ní kò sókè ńlẹ̀. bàbá mi ní tọ́ ayọ̀ dá fún mi kí n wá lọ. Ah, mo lọ fẹ́ wá lọ ó ti máa fi tó dé sí. wọ́n ní sẹ́yìn ayé ìtọ́sọ fún yín pé ta ni ó gbéra wọn bí ìrìn àjò bá gùn tí ò sí mọ́tò ọ̀rọ̀ ni wọ́n máa sọ lẹ́nu kíní àtẹnìkejì òfin ní mafílì ní ìrìn àjò ẹni bá wà kọ́kọ́ dọ̀rọ̀ lẹ̀ òun ló gbé òun tọ̀ ẹ̀ gbọ́dọ̀ tó lè tọ́ ọmọbìnrin òun béèrè ní pété ní ọ̀dà ọ̀rọ̀ lẹ̀ tàbí ní mafílì ní ìrìn àjò òde ni bàbá ní à tó etí wíru ìmú kúkú sọ wípé ta ní ọ̀dọ̀ ọ̀rọ̀ lẹ̀ tá a máa fi ti lọ tààrà àwọn ẹgbẹ́ kò ní bẹ́ẹ̀ kejì tó wá sọ pé tó ló kú báyìí tó fojú ara ẹ̀ ní òkú tí wọ́n sọ fún ni tí ń bè lọ́wọ́ ẹni ẹni tó kú yìí ọlọ́mọláyé àbí ọlọ́mọláyé ẹni bá ti lọ́mọláyé kò kú àlàyé ọ̀nà èyí ló wá rúkú báyìí tó kú tí ò tí kú ni ti ń bẹ tí ń bèrè ní pé ẹni ó dàpọ̀ yìí ó jẹ gbèsè àbí ó jẹ gbèsè tó wá ti jẹ gbèsè ó ti jẹ oko náà ẹnu kó mú oko kọ́nà fi san gbèsè ọmọ tí ń ṣe ágbà torí kò dìbà yìí ẹ̀kọ́ mà wọ́n ẹlẹ́kọ̀ọ́ ti rí nu ọmọ tó wá béèrè pé wọn ọmọ bíi òun ti lọ ọmọ bíi ń bọ̀ pé bẹ́ẹ̀ ni ẹni tó wáyé ọmọ bíi tóun ti ń bọ̀ ọlọ́run ló ju ìfọ̀ wa láti má bíi káàkùn lẹ̀ sí táwọn bíi àwọn lẹ̀ sí táwọn bíi sàárè wa táwọn bíi orí rẹ̀ wa táwọn bíi kádàrà rẹ̀ wa èyí tó wá níbi tó ga jù sílò òun ó dé onímọ̀sálásí ni ìwọ́n alọ́bẹ̀ẹ́ ibi tó ga ju gbogbo olùkiri ọlọ́run lórí ẹjẹ́ kó wọ́n wà lọ nígbà tí tábàkó dìde ọlọ́mọdúnrásí ńlá lọ́ba bá sánú ọ̀bẹ. salamu aleykum tó sálámà sí àwọn máa ń dàmá sí àlàyé àsìkò yóò gbà á wọ́n tẹ̀sí ara wọn nígbà wọ́n tẹ̀sí ara wọn náà bá bọ̀rọ̀ àwọn lọ́wọ́ lọ́ba dìgbé wá fàkàṣà ló àpótí sí dédé ọkọ̀ sí dédé sì nílé tèmi rẹ ń yóò lẹ́nu. ẹni máa wá jẹ kó rẹ kọ́ lọ́mọ o ẹni bá jẹ tẹ́kọ̀ lọ́mọ ẹni bá ní sọ́ọ̀bù rẹ pẹ́tẹ́ lọ́lọ́mọ tó ní gbogbo ẹ̀ tí ọba kọ́ lẹ́kọ̀ọ́ kò ti jẹ kó rẹ tán ẹni tó sì lọ́mọ tí ọkọ lé kí tí ọkọ lé ìwé òkú ni ti sìn nítorí fi rí báyìí ẹ̀ náà ní kí n kọ́ ọmọ àfa tó kó abdulhakeem akọyàwó ni àfa nínú àfa ẹ̀kọ́ ẹ̀wọ̀n yẹn fi mímọ̀ dára ẹjọ́ rẹ̀ pété ọ̀la fáwọn ilé ìlànà akáyà fún ti kankan fún èmi ní àwọn ṣẹ́kù wa àfa àfa wa ṣẹ́kù wa àbẹ̀gẹ́rì àmọ̀là àwọn ní ṣe wá sí bàbá ṣẹ́wọ̀n ti di àwọn oṣù yìí tọ́wọ́ tó yá àwọn ọ̀sà sí kìnìún àfàdúrà gbogbo àwọn afáàtò yòókù wọn wò kà sí. ọ̀dà ọ̀dà rẹ̀ ọ̀dà rẹ̀ ẹ ẹ gbọ́dọ̀ tó mi dáadáa ẹ gbọ́dọ̀ tó mi dáadáa ọlọ́run fa àlùbáríkà sí ọlọ́run fa àlùbáríkà sí. ibi tẹ mẹ́kọ̀ọ́ yín dé tó lè fi dùn fún yín báyìí ibi tẹ wàá ti dìde nù ẹ wàá múra dáadáa ẹ múra dáadáa bàbá àyàwó lọ́hùn ẹ̀yìn àyàwó ẹ̀ dìde bàbá ọ ilé ọkọ àwọn dà táwọn náà nù. wọn náà bẹ bẹ. ẹ wá jẹ́ gbólóhùn náà fẹ́ wílẹ̀ kàn délẹ̀ ká fi bá wọn dúpẹ́ káwa náà fi bá wọn dúpẹ́ ẹ̀yin tẹ́ dúró láàrin ẹ̀kọ́ mẹ́rin ti di wọn lójú. ọ̀bẹ tó mu bẹ́ẹ̀ bá bọ́ síwájú ẹ bọ́ wájú. قال كل أبي داد وسقي أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم iṣẹ́ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ jẹ́ lè lò ó pẹ̀lú tí wọ́n ti kọ́ yín tẹ́lẹ̀ àti tí wọ́n á lọ́sọ̀ sáǹfààní pẹ̀lú ẹ̀. bí ẹ bá ṣe bẹ́ẹ̀ tán àwọn agbésàdà fi lé ọkọ lọ́wọ́ lọ́wọ́ àgbélé àwọn ìlọ́wọ́ kọ́ gbà pé tí wọ́n gbà kárì àwọn bàbá méjèèjì àti ìyá méjèèjì wọ́n ti bí wọ́n lọ́rọ̀ lẹ́ẹ̀kan á sì bá ti àkànfà wọn náà kọ́ lọ́ mọ́ ilé méjèèjì ọ̀dà àrùlá tọ̀wọ̀ wọn. ọba adéṣèlú àwọn àti kótópà yóò wá pàdé àdúrà àwọn fàtòkù اهلا وسهلا بفضيله الشيخ المدير الشيخ عبد الكريم المولى الذي كان ولا يزال خادما للشيخ سعيد العلوي المرحوم رحمه الله وادام الله دوله بحاله وتنحاله ويكون له نسيرا وناسرا في مدرسته ومركزه وهو خليفة خير وسيد سؤدي لجميع تلامذة الشيخ السعيد إبراهيم آه، رحمه الله تجازي láti لك fún ọkùnrin ní kámọ́ra torí wọ́n ṣe ẹ̀yìn bàbá فقط sí ẹ̀fọ́ àkọ́kọ́ sáyé dáadáa àbáyé máa kà mí wọn fi tara wọn lẹ wọn gbọ́ tàfà wọn délé kí wọn kó ṣubú tí wọn yóò sì ṣubú kó sì ní ṣubú bisimilayi ní náà tẹ̀yà. i pé ọpẹ́ ló já